ṣe mẹ́ta wọ́n sọ ọjọ́ mẹ́ta wọ́n lọ rẹ́gísírì ní thursday wọ́n ṣe engagement ní friday wọ́n ṣe wedding ní saturday wọ́n tún padà àdúpẹ́ ní kíni o ní sunday gbogbo ọ̀gá dẹ̀ bàbá náwó sí bí agbára oníkàlùkù bá ṣe wà. So we plan ex- extensively for wedding ceremony and the pertinence of the real hope that we are doing wedding ceremony to. Ó wá jẹ́ wípé a ṣe ìmúrasílẹ̀ èyí tó gbòòrò nítorí ayẹyẹ ìgbéyàwó ṣùgbọ́n àìmúra àìní ìmọ̀sílẹ̀ kankan fún ìdílé kankan tá That two walk together except they may agree. Ẹni méjì alẹ́ rò pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. kùdẹ̀kùdẹ ló máa ṣílẹ̀kùn fún àáwọ̀ nínú ẹbí. So therefore stay committed to your responsibility as a wife, as a father or child or children in your marriage. Torí náà gẹ́gẹ́ bí ọkọ tàbí bàbá. ọlọ́run retí pé ẹnì kọ̀ọ̀kan nínú ìgbéyàwó. We don't communicate right. A kì í We don't communicate rightly. A kì í sọ̀rọ̀ dáradára. It's tó bá yẹ ẹ mọ́ àwọn consulting criticism nígbà tó bá fẹ́ sọ pé o ti ìyàwó ẹ̀ o ti ọkọ ẹ̀ ṣe tí o dá ló ń láti ẹ̀ consultive wa not to bully or harder ṣùgbọ́n láti sọ pé anonymous is not how to do it there are that's what we call disruptive criticism. Gbogbo Cristo. Aleluya. Tàbí ẹ̀kọ́ni tí ìlú àdìgbò sọ. Àwọn ọ̀rọ̀ rẹ̀ ti ṣe ìtàlẹ́ ìwọ́lórí èyí tó náà. to conflict. Number one, pray together to settle misunderstanding or conflict or problem. Gbígbàdúrà papọ̀ láti yanjú aáwọ̀ tàbí èdè àìyedè tàbí àwọn ìṣòro. Don't allow them to stand between you. Máa gba ìṣòro láàyè láti dé láàrin yín. Right, Matthew chapter eighteen nineteen to twenty. Matthew nineteen eighteen to twenty. Matthew sorry eighteen nineteen to twenty. Matthew eighteen nineteen to twenty. Number two. Allow the word of God and Holy Spirit to give the final verdict in times of conflict. Ṣé àwọn ọlọ́run láàyè àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti ṣe láti yanjú ọ̀rọ̀ yẹn pátápátá láàrin. Allow the word of God and Holy Spirit to give the final verdict in times of conflict. Ní àkókò àwọ̀ ọ̀gbẹ́ ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ ọlọ́run láàyè láti ṣe ìdájọ́ rẹ̀. Olúwa sọ ní ètò làásì bẹ́ẹ̀ Romans chapter eight verse one. Romans eight fourteen yìí àwọn tààtọ̀ ọgbà ẹ̀gbọ́n sábà ló ṣe ọ̀pọ̀ lọ́wọ́ and Psalm nineteen seven to fourteen Psalm nineteen seven to fourteen. Number three, learn to accept your mistake and say sorry. Gbàgbé kọ́bí àti àṣìṣe ni kò sì sọ wípé ẹ má bínú. Learn to accept your mistake and say sorry. Kọ́bí àti àṣìṣe ara kò sì sọ wípé ẹ má bínú. Ọkọ mi ṣe sọ́ọ̀rì, ìyàwó mi ṣe sọ́ọ̀rì, ọmọ gbọ́dọ̀ bá ṣe ṣe sọ́ọ̀rì ìgbà tí òbí bá ṣe ọmọ òbí lè sọ pé i'm sorry ìtorí kí ọmọ yẹn lè déjọba ọlọ́run i'm sorry i made a mistake. finally learn to forgive and to forget. bí àkùtà wọn bí a ti dáríjì ìtàsí gbàgbé. learn to do what. láti dáríjì àti láti gbàgbé. kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi jù bẹ́ẹ̀ lè dárí. nínú tó bá fọ ìyàwó ìbámu ọ̀gbẹ̀ tó ṣàkóso tó bá ti ronú bọ̀ àdá kí ni kò ṣe. that's it dáríjì yẹ tó bá ronú bọ̀ àdá dáríjì Speak. Tuwafanye ama njaka imasale. It gives us pronounced blessing. Afanye kukucha kujuli. It gives us sweatless victory. Afanye wa wàhálà iṣẹ́ àṣeyọrí tí òun wàhálà yìí. It makes us to cover many grounds. Ó jẹ́ ká lè yọ ká lè pọ̀ pọ̀ pọ̀ pọ̀ lọ́pọ̀ ilẹ̀. Exodus chapter nineteen verse four. Wọ́n tó lórí nineteen. Ye have seen what I did unto the Egyptians, and how I bear you on eagle's wings, and brought you unto myself. Exodus 9. ni lọ́wọ́ tí mo ti ṣe sí àwọn Egypt, àti mo ti mú wọn ní apá ìdẹ́rẹ́ tí mo sì mú yín tọrọ wá ẹ̀yin ti rí ohun tí mo ti ṣe sí àwọn ará Íjíbítì àti mo ti mu yìí ní apá ìrètí tí mo sì mú yín tọrọ ara mi wá. ẹgbẹ́ ọtí ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run mi ẹnu tí mo ṣe fún àwọn ará Íjíbítì kí ọlọ́run ṣe fún ọ. ẹ̀ dá mi lóhùn. ó wà á ó dìbí ti wọn ó borí wọn ó ṣẹ́gun wọn ó túmọ̀ sí pé ẹni bí mo ṣe pè yín níjà ẹni mo ṣe jà fún yín ẹni mo ṣe. Visit me. Thank you, Father. In Jesus' mighty name we pray.

Hallelujah. Praise the Lord. sọ ní ogójì. nígbà tí nígbà tí ìjì bá dìde. temos Oh May God help you and help me. Amen. ọlọ́run to send words láti láti lò receive instruction by God and renew our strength. káyọ̀ tó kúrẹ́ wá ṣe. Isaiah chapter forty verse thirty one máa ń bàkà Isaiah forty thirty one read write it and uh, Psalm eighty four verses one to seven. When you get home, you read it. Praise the Lord. Oh my God. They go from strength to strength. Every one of them is appearing before God. Láti pa sẹ́nu ni mo kà fún ayé. Tẹ̀bá délé kẹ́ lọ kà. Amen. Sa ẹ ẹ gbogbo Sàmù etí pọ̀. Ẹ wo ba sí lẹ́kọ̀ọ́. But the Lord God is a son of shield. The Lord will give grace and glory. No good will he return from them that walk upright. Read verse 5. Blessed is the man is in thee, ipa ẹni tó wà nínú rẹ̀, in whose heart are of it. Praise God, ó ti dá àjàlé ọmọ gbogbo wọn dúró nígbà tí wọn dúró kí ló ṣẹlẹ̀ ẹ̀mí nínú pọ ó sọ fún wọn ó sọ fún wọn ogún sí àbúrò ọmọ ọsẹ ṣé wọn jà wọn jà wọn jà right Proverbs chapter three ìwé orí kẹta verse six then Psalm ninety one verse one yóò ṣàtà verse one to sixteen ibẹ̀ ẹ̀ ti ní pé ẹ̀ tó bá dúró níwájú Ọlọ́run èrè wà bẹ́ẹ̀ number three. Evil always stayed focused. Hmm. He always stayed focused. He's on focus every time. It's not easily distracted. Evil does not give room for distraction, not even by score. ìdẹ́kọ̀ nǹkan kó dà ọ́ lẹ́rú ibù ìdí ọ̀lẹ́ kò lè kò lè kò lè disturb ẹ̀ ibi tó bá lọ yẹn ló wò bí ìjìmá bó máa ń tó máa ń ṣe ẹwù pétérù àti jésù ní apọ́sù peter náà ó rìn lórí òkú ẹ̀ bẹ́ẹ̀ kọ́ nígbà tó wo ìjìmá tó lọ sí kí ló ṣe ikú ìwò ìjì ẹyẹ ìwò ìjì ó máa kọ̀ fúrọ̀tì ẹ̀ ní ó bẹ̀ sí rìn lọ́kẹ́ ìjésù lọ́wọ́ ẹ̀ wà ní jésù kìí sókè so ẹ̀ Ah, ah, But fún àwọn ọkùnrin tó dúró sí ọ̀dọ̀ rẹ̀ pé kí ni a ṣe fún ọkùnrin náà tí ó bá pa filistini tí ó sì mú ẹ̀jọ́ náà kúrò ní ọ̀rá israẹli tani aláìkọ́ra filistini yìí ṣe tí yóò fi máa tan òògùn ọlọ́run ọ̀la. ṣé ọlọ́run tó tún ṣe rí